الحمد لله الوكيل والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى وتوكلوا عليه لأنه نعم المولى ونعم النصير الإنسان عباد الله في أخطار محدقة وحوادث تترى ومفاجآت كثيرة واعتداءات عديدة ليس للإنسان بد إلا التوكل على الله وتوكل على الله من صفات المؤمنين قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادت إيمانا وعلى ربهم يتوكلون نسأل الله عز وجل اجعلني وإياكم من المتوكلين على الله حقيقة نعم المولى ونعم النصير adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún òun náà ni ọba tí ó ṣe farati ọba tó tó gbé ẹ̀mí lé gbogbo ẹni tó bá gbẹ̀mí lọ́lọ́run ipa ò ní ka aburú ò ní ṣe é. ọ̀tá ò ní rẹ́yìn rẹ̀ ọlọ́run ọba yìí òun là ń bẹ̀ kọ́lọ́mọ́sà ṣe àlékún ìgbàgbọ́ ẹnì kọ̀ọ̀kan wa èyí tó ti wà nínú ẹ̀mí wa nínú ìgbáralé ọlọ́mọdé tó ń bọ́ kú nínú ẹ̀mí wa àlékún ìgbáralé kọ́lọ́mọ́sà ṣe fún wa ìkẹ́ òun náà wọ́n bá wọn ara lé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ àjẹ́dí pé kò sí ọba tá a sìn tá a sì máa ń gbára lé tọ́lẹ̀tọ̀ sí kágbára lé lẹ́yìn Allah subhanahu wa ta'ala àjẹ́dí pé anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ìbádọ́lá ẹ̀yìn adúsìn ọlọ́run ọba wa al-ahwalu allati yata'akkadu àtàwákúlù fìhà gbogbo ìgbàlọ́ yẹ ká máa gbára lé ọlọ́run àmọ́ àwọn àsìkò tó jẹ́ pé ìgbára lé ọlọ́run ọba wa ọgbọ̀dọ̀ tún lágbára sí òun náà la fẹ́ sàlàyé anabi sallallahu alayhi wa sallam anabi àmọ́ àfi àdúrà rẹ̀ ní gbogbo ìgbà wọ́n ní wàlá taqilni ila nafsi tarfata ayn. ìwọ ọlọ́run má yọwọ́ kó mi o ànábì àmọ́ sọ fọlọ́run pé ìwọ ọlọ́run má dá mi dára mi láàrin àsìkò díẹ̀ tọ́jẹ́ pé kò ju ká lọ láàrin àsìkò kó wàhálà bá agbára rẹ àti àánú rẹ kó ẹnì wa ẹni ti kó rẹ ipa àdúrà rẹ̀ ò ní gbà mọ́ ẹ̀rù ọmọ bá ẹ̀mí rẹ̀ ò ní balẹ̀ yóò máa dààmú gbogbo ntẹ́gbẹ́ rẹ̀ ń ṣe tí wọ́n rí ṣe òun ṣe tì nígbà ọlọ́run ti yọ owó àánú rẹ̀ kó lára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ẹni bá pinnu pé òun fẹ́ jọ̀rẹ̀ ọlọ́run ọlọ́run ọjọ́rọ̀ rẹ̀ ẹni bá pinnu pé òun fẹ́ jọ̀rẹ̀ ọlọ́run ọlọ́run ó sì dọ̀rẹ́ ẹni bá lọ́lọ́run ọba ò tóun ọlọ́run ọba yọwọ́ kún náà ọ̀rọ̀ rẹ̀ anabi sallallahu alaihi wasallam anabi ni man ta'allaqa shay'an ukila ilayhi anabi gbogbo ẹni tó bá fi ẹ̀mí rẹ̀ kọ́sí nǹkan kan àlìjáná ni àwọn màláíkà ni àwọn anabi ni àwọn ṣéwù ni àwọn ìmáàmù ni òkúta ni irin ni igi ni abómi whoever nínú gbogbo ntọ́lọ́ndá tọ́gbà pé tóun fẹ̀mí kọ́sí lọ́dọ̀ yìí yóò yọ òun kó ní ìṣòro àbí yóò sínà fún un àbí yóò tóun lẹ́ni tá a fara tì í ànábì lẹni tó bá fi lé fẹ̀mí kọ́sí gbogbo tá a wí ó kila ilé yìí ọlọ́run sì yọwọ́ kó nọ̀rọ̀ rẹ̀ ọlọ́run dáadáa nǹkan yẹn pé ẹ máa bá ń so ìsìláàmù wa ń lẹ yorùbá yàtọ̀ jùlọ mọ̀rọ̀ jà a gbọ́dọ̀ check ẹ̀ ṣe are we muslims ṣé mùsùlùmí náà sì ni wá àbá àti gbà islam tábà ti gbà islam ọlọ́run bá ní fa alayhi tawakkalu in kuntum muslimin ọlọ́run tẹ́ bá mọ̀ pé mùsùlùmí ni Allah nìkan lè gbára lé Allah ni mùsùlùmí máa ń gbára lé àmọ́ ìsìláàmù wa lé ní ìsìláàmù lálàáfíà látara àwọn àwùjọ tá a wà àti ẹ̀nfàmẹ́ntì tá a bára wa ọlọ́run ò sì ní béèrè nǹkan kan lọ́wọ́ wa tá a bá ti dákẹ́ ọkàn ní wala tamutunna illa wa antum muslimun ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ kú àfikẹ́ kú ní mùsùlùmí gidi ọlọ́run wa ní mùsùlùmí gidi tá a fi mọ̀ ní pé ọlọ́run nìkan ní máa ń gbára lé adigunte ìbá gbára lé nǹkan kan tó fi jáde láyé onítọ̀ àwọn èsè mùsùlùm nígbà ń gbọ́ yín nínú àyà méjèèjì nìyẹn ọ̀rọ̀ dàrú rárá wọ́n yìí mú ẹ̀sìn lára fà wọ́n yìí sì mú ẹ̀sìn ní lára àwọn bàbá tí wọ́n bí wa wọ́n yìí mú ẹ̀sìn nínú àwùjọ wa àti inú àṣà wa ibi wọ́n ti mú ẹ̀sìn inú sunna nítorí wọ́n wà nínú méjèèjì wọ́n ń pè lẹ́sìn èyí tí ọba ti sí mbẹ́ àwọn àlùfáà wa ní kìí ṣẹ̀sìn ọlọ́run àwọn ààyè táàtì máa gbára lọ́lọ́run ọba tó tún kan pákà gbára lọ́lọ́run ọba láwọn ààyè yẹn gbogbo ìgbàlẹ̀ yẹn máa gbára lọ́lọ́run àmọ́ láwọn àsìkò kan bẹ tọ́jú pé ó kéèyàn dààmú rè kéèyàn gbà pé ibi abáde ibi ọ̀rọ̀ dé eléyìí ti ń ṣẹlẹ̀ yìí ẹ̀yọ́ máa ya ẹja pàkànpọ̀ sọ́dọ̀ ọlọ́run alákọ̀ọ́kọ́ ìbádàlá ẹ̀yàn orísun ọlọ́run ìdánáwó tẹ́yìn bá fẹ́ sùn tẹ́yìn bá ti fẹ́ sùn ẹ̀yàn màyá mi yọ̀ọ́dà kéèyàn pakàn pọ̀ sọ́dọ̀ ọlọ́ olùgbàgbọ́ òdodo ọgbà pé tóun bá fẹ́ sùn ọwọ́ ọlọ́run lòún wà àfi kóun sì fi ẹ̀mí ìwọ̀n lọ́lọ́run lọ́wọ́ nítorí nígbà tá a yajú lẹ̀ gan aráyè dáàbò bora wa àyè mẹ́yà aburú ní ṣẹlẹ̀ jama aburú ṣẹlẹ̀ nínú ilé ìṣẹ̀lẹ̀ nínú bí yẹn bá ń jáde bí yẹn bá ń bẹ nínú àjò al-akhtar àwọn ewu oríṣiríṣi muhitatun bina ọ̀rọ̀ kiri kan wà báyìí ni hawadith mutanawwi'a ọ̀pọ̀lọpọ̀ àwọn accident oríṣiríṣi àwọn àdáwò tẹ́ pàdé àwọn ìlójú ọ̀nà báyìí tẹ́ káwọ́ lérí pé káì subhanallah títóbi ọlọ́wọ́ bá wa. ìbádàlá tẹ́yìn bá fẹ́ sùn èyí láti gbára lé ọlọ́run lànà bìbí ni tá bá ti fẹ́ sùn ká fẹ̀mí wa lé ọlọ́run lọ́wọ́ ọ̀sán gan àlè dáàbò bora ọkà tó wá gbà tá a ṣe ìmọ̀ tí ń lọ mọ́ ànábì ní ẹ̀yin jọ mi táwọn fẹ́ sùn ẹ máa sọ pé bísímíkà Allahumma amútu wa àyà bísímíkà bísímíkà bísímíkà pẹ̀lú orúkọ rẹ ni mo ti fẹ́ sùn pẹ̀lú orúkọ rẹ ní ìṣèjì kò sẹ́ni tó lè kùn mí lọ́rùn lẹ́yìn wọ ọlọ́run kò sẹ́ni tó lè jí mi padà fún ọlọ́run ẹni anabi ní kàkà Allahu la ilaha illa huwa tọba ti fẹ́ sùn ọba ti gbérelé bẹ́ẹ̀ ti gbérelé pílò rẹ anabi ní fatẹ́gùn sọ́wọ́ báyìí ọkà kúlọ̀ ọ̀la falak nas òfèrè ayé rẹ ojú àtọwọ́ àtọrùn àtẹsẹ̀ àti fi tọ́ba ká ó sílẹ̀ mẹ́ta bẹ́ẹ̀ aburú kan ò ní ṣẹlẹ̀ ẹ̀sọ́ tó fi jí ojú oorun àdáwò wà mẹjọ òru gan fún rẹ àdáwò lókun bẹ́ẹ̀ ọlọ́ni wọ́n mi ń ṣàrìngá sẹ́kẹ̀ni ìta wọ́kàbà eré anábì máa sáde kí n sọ níbi aburú òru nígbà tí lè bá sùn nígbà tí lè bá sùn yẹn <clears throat> aburú bẹ́ẹ̀ ẹni sọ pé aburú bẹ́ẹ̀ náà lọ́lọ́run tó dá òkùnkùn tó sì dá àwọn tẹ́rán nínú òkùnkùn ìbádàlá ẹ̀yìn arúsìn ọlọ́run mọ̀tọ́rọ̀ rí báyìí ó múra síra rẹ ni o ó múra sí ara rẹ ẹlòmíì máa ń gbé àdánwò látara ojú oorun nísìnyí báyìí yọ ọmọ ọ̀ràn àdánwò náà tọ́ra àwọn àlejànú àsìkò tó máa wá háàmù yẹn náà àwọn tí wọ́n ń bẹ àlìjànú sẹ́ tí wọ́n ń pè láwọn alásàsí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ mi òru ni wọ́n ní kó mú kí àlìjànú yẹn wá jíṣẹ́ wọn àdáwò níbẹ̀ ní kọ̀ọ̀kan lójú oorun òkú níbà lójú ayé ìbádọ́lá ẹ̀yìn ọdún sí ọlọ́run ọba wa indalhuruj nínú àwọn àsìkò tá a gbọ́dọ̀ gbé ara lọ́lọ́run ọba púpọ̀ jùlọ bá a bá ń jáde bá a ṣe ń jáde yẹn táwa ń jáde lẹ́ẹ̀ à ń jáde ń wá ń tá jẹ lọ ń tá mu lọ àwọn kan ń bẹ táwọn náà jáde wọ́n fẹ́ fa burú sọmọ anabi adama ni anabi ní tẹ́ ti fẹ́ jáde ẹ ti dáṣẹ díta ẹni bisimilá tawakalitu alala wàlá hawla wàlá kuwata illa billah àwọn àdúrà yìí kéré jọjọ àmọ́tẹ́yìn ọba máa rántí aburú ọmọ sèyàn ẹnì kan ti fa burú sọ òun náà ló fi ṣẹlẹ̀ tọ́lá anabi ti sọ ntọ́ ọ ti sọ ntọ́ ọmọ wí ìtumọ̀ ni pé pẹ̀lú orúkọ ọlọ́run mọ́gbára lé ọlọ́run kò sí tí ó yí padà lé nìkan ságbára kan tí ó fi yí padà àbágbára ọlọ́run nìkan bí wọ́n bá ti wí bẹ́ẹ̀ wọ́n láwọn àwọn àgbààgbà èṣù wọ́n máa sọ fáwọn ọmọ wọn pé eléyìí ti ń lọ ní ẹ̀yà fún o kò fi ìta wàhù dí ìta wàhù kí ìta wọ́n ti sọ eléyìí kò nu aburú lè ní o aburú kan ò ní ṣe tí lè sùn. ọ̀rọ̀ mẹ́ta náà ní bisimilá tawakalitu alala wàlá hawla wàlá kúwọ́ta illa billah ó kéré jọjọ àmọ́ agbára wà ń ìbádàlá ẹ̀yin orísun ọlọ́run ọba wa. ìdè dùkúl bá a ṣe jáde lọ yẹn ànábì ni ó yé wa yí pé bá a ṣe tilẹ̀kùn yẹn àwọn kan ti wọlé tí wọ́n sì ní kọ́kọ́rọ́ lọ́wọ́ ó náà làwọn ẹ̀mí òkùnkùn àwọn àlìjànú burúkú wọ́n ti wọlé ànábì ni tá a bá ti dé padà àwọn ọ̀tá wa ti wà nulẹ̀ o tá a bá ti sílẹ̀kùn tá a dẹ́sẹ̀ wọlé ká ní bisimilá pẹ̀lú orúkọ wọlọ́n wọlẹ́jìnà ńlá fi wọlé o wa bisimilahi kharajna orúkọ rẹ̀ náà la jáde láàárọ̀ tẹ́lẹ̀ wa alalahi rabbina tawakalina ọlọ́run ọba aláàlá wa gbára lé o agbára lé nǹkan mi. ibadallah anábìrin tẹ́lẹ̀ bá ti wí báyìí gbogbo àwọn àlìjẹ̀nu burúkú táwọn nínú ilé wọ́n mọ̀ fò jáde ni kálukú wọ́n mọ̀ jáde ni wọ́n mọ̀ jáde ni wọ́n mọ̀ jáde ni torí wọn wá láti wá ṣe dáadáa pẹ̀lú wa wọ́n wá dá wàhálà lẹ̀ nínú ayé wa àtàwọn ọmọ wa ni bẹ́ẹ̀ bá ti wá wí nígbà tó dáṣẹ̀ wọlé ayé rẹ̀ kàn máa rọrùn ni gbèsè ayé rẹ̀ ọmọ easy táwọn ọmọ béèrè ọwọ́ rẹ̀ pé kí ni wọ́n ń ṣe ìbádọ́lá ẹ̀yin orísun ọlọ́run ọba wa ومن الأحوال التي يتأكد التوكل فيها nínú àwọn ààyè àbíká ní àwọn ìṣesí tí ànábì tó sọ fún wa pé amájòkó tẹ́tẹ́rẹ́ ó ń dẹrù kú tá a bá gun nǹkan a gun nǹkan nǹkan yẹn òun ló fẹ́ máa gbé wa lọ́bi tá à ń lọ kó lè bá a tètè yá wa ó lè jẹ́ sin ó lè jẹ́ rànkúnmí ó lè jẹ́ mọ́tò ó lè jẹ́ ó lè jẹ́ plane sórí tí ń gbé ọ káàkiri nì ẹ̀mí rẹ̀ ò sí lọ́wọ́ rẹ̀ ní ti ń tì ọ ẹ̀mí rẹ̀ kò sí lọ́wọ́ rẹ̀ kọ̀ǹtúrò rẹ̀ ò sí lọ́wọ́ rẹ̀ ọkàn lè tẹ bíréèkì tó bá yóò mú tó bá kò kátó wá pé ẹranko tó jẹ́ pé adáhùn náà ni ó lè bìhéèfù bó ṣe wù bẹ́ẹ̀ náà ni machine náà lè dasẹ́lẹ̀ lásìkò tó wù tí ò ní sọ fún ọ òun ṣe kí ni òun fẹ́ dasẹ́lẹ̀ lọ́wọ́ adé kí machine máa ń sọ fún àwọn èèbó pé òun dasẹ́lẹ̀ ni plane ọba ti jà yọkàn dasẹ́lẹ̀ náà ni wọ́n dẹ̀ tẹ́sí gbogbo ẹ̀ pátá kan tó fò èèyàn ó change oil ọ̀rọ̀ po sínú mọ́tò torí gbogbo tí wọ́n tòjọ nì sábàbí lásán ni ẹni tí ó mú mọ́tò rìn tí mọ́tò fi ní darí ọwọ́ gbó òun náà ní kò gbára lọ́lọ́ onígbogbo àti anabi wa ti wà lé ní nǹkan gùn anabi sallallahu alaihi wasallam anabi wa ni subahana lati sakhara lana hadha mímọ́ fún wọn lọ́n wọ́n lọ́rọ̀ tí mo gùn yín wọ́n lọ́rọ̀ fún mi o wa ma kunna lahum mukirinin ipa mi ọ̀ka bóun ṣe wà nù ipa tèmi ọ̀ka ipa ipa tẹ̀ ká ìmí torí òun ló gbé mi ibi tí máa ń lọ lèmi náà lọ. òyìnbá ilé arọ bínú alamú kọlíbùn wọ ọlọ́run ọ̀dọ̀ rẹ là ń padà bọ̀ o mọ́jà burú ó ṣe wá o mọ́jà padà léni o àá padà padà wá bọ̀ àmọ́ mọ́jà ọyá léni mọ́jà kú léni àmọ́ àpàdà wá bọ̀ náà ni àmọ́ léni sọ wa lọ sọ wa bọ̀ níta sì wá wà lérí ẹ̀ yìí à ní kápá lérí ẹ̀ ìkápá rẹ̀ ọwọ́ wọlọ́ bẹ́ẹ̀ bá wí lérí ọ̀kadà kò ní jábọ́lẹ̀ bó wí nínú pílẹ̀nì ò ní jábọ́lẹ̀ bó wí lérí ẹṣin lérí ìlàkúnmí ò ní jábọ́lẹ̀ níta ànábì sọ̀rọ̀ sọ́lá ń wa ni ànábì ò ká máa sùn kankan má lẹ́sìn o ànábì ò ní ká máa sùn kankan má di o ànábì ò ká máa sùn kankan má bẹ̀rẹ̀ mọ́tò àbí ọ̀kadà sórí tó sọ́mọ́ yẹn ẹ̀yẹ òun náà ni ọwọ́ ogun torí àlìjànú ni àlìjànú àlìjànú kan ìlọ bẹ́ńsẹ́ ẹni bá ti ń wé kankan títí ń so kankan títí ń lọ kankan títí ń fi nǹkan pọ̀ kankan èṣù lọ́fẹ́ bẹ̀ẹ́sẹ́ èṣù náà sì ní ọ̀tá yìí ọwọ́ gba yí ẹ lọ́tà yìí lọ́wọ́ àánú mi máa ń ṣe àwọn èèyàn àwọn èèyàn ń bẹ nínú wọn ń bẹ bondage ẹ bá pé yóò máa wá sọ àwọn àdáwò tí ń jábá wọn nínú ilé ojoojúmọ́ mo ní kí ṣe ẹ̀yin nìkan lẹ wà láyé ni bàbá ìyá ṣé òsì kankan tẹ́ fi kọ́ wọ́n máa wojú ara wọn wọn ni ọwọ́ o ẹ wá lẹ ní problem ẹgbẹ́ ayé yín lọ́tà yín lọ́wọ́ ẹ lè sinmi sọ́dọ̀ ọ̀tá yín ẹ fọ̀tá yín sọ́ra ẹ wá ní ẹ̀fẹ́ bọ́ kùnú ogun ayé ẹ lè jagun yẹn tán ẹ jáde láyé mùsùlùmí Allah nìkan Allah nìkan torí bàbá ní tanra wa gbogbo àwọn àgbà pé kò sẹ́nìkan kan tó ní ìgbàlà tó sì ní ìsọlọ́dọ̀ lẹ́yìn tani lẹ́yìn Allah nìkan kan ò sì ní ṣẹlẹ̀ ní ayé àti pẹ̀lú yọ̀dá rẹ̀ nìkan ìbádọ́lá èèyàn tó sin ọlọ́run nínú àwọn àsìkò tá a máa ń gbára lé ọlọ́run nígbà tí gbèsè bá pọ̀ bí èèyàn fẹ́ dẹrú ayé ọ̀jẹ̀ lọ́tún ọ̀jẹ̀ lọ́sì lóru ìbànújẹ́ lọ́sàn-án ìtìjú ànábì ni ẹ̀ẹ̀kọ̀ sẹ́ni tí ranni lọ́wọ́ mọ́ sẹ́nìkan tí yọ̀yàn kó nu dààmú mọ́ ànábì ni ìwọ máa sọ fọlọ́n anabi ni ẹ máa sọ pé allahumma kfini bi halalika an haramik ọlọ́run mú halali rẹ wá o kó lé haramu jìnnà sínú arísìkí tó pọ̀ fún mi wò á gini ní bí fọ́dílíkà amma siwaka wà á rọ̀ mí lọ́rọ̀ rọ̀ mí lọ́rọ̀ débi pé ẹ̀yìn ní máa lọ lè bá àwọn èèyàn ìwọ nìkan ní máa wá bá rọ̀ mí lọ́rọ̀ débi pé ẹ̀yìn ní máa lọ lè bá àwọn èèyàn tó sí ìwọ nìkan ìwọ nìkan ní máa wá bá. látara bẹ́ẹ̀ ọlọ́run bọ́ san náà nínú àwọn al-ahwal allati yata'akkadu wa tawakkul tí yẹn máa ń gbára lé ọlọ́wọ́ ó dáná tí gbogbo àwọn yẹn bá yọ ọwọ́ rẹ wọn làwọn bọ́ sí mọ́ wọn pa wọn làwọn mọ́ wọn làwọn wọ́n dẹ̀ yẹ sí ọ wọ́n ní bó ṣe jẹ́wọ́ nìkan náà bó ṣe jẹ́wọ́ nìkan tọ́lọ̀ máa ń bẹ pẹ̀lú rẹ gbogbo tí wọ́n lè ṣe fún ọ lọ́wọ́ ṣe fún ọ. ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ní wọ́n yín tẹ́wọ́ láwù ó ní rẹ anábì fẹ̀mí balẹ̀ táwọn èèyàn bá kú ò tán láwọn ọ̀bọ ṣe má tí wọ́n pẹ̀yìn dà fọ́kùnrin àṣìbí wọ́n sá sọ pé ọlọ́run nìkan ti tó mi la ilaha ọba yìí tóbi débi pé aláràṣí tóbi àmọ́lọ́ náà ó tóbi ju aláràṣí náà lọ wọ́n ti bá ju àga ọlọ́run ọba sínú wọ́n ti bá ju sámà àtìlẹ̀ sínú àga ọlọ́run nígbà tá a ju òka sínú agidi gbòdì gbogbo sámà àtìlẹ̀ abájú sínú àga ọlọ́run nígbà téèyàn mú òka tó sì jù sínú agidi gbó wọ́n ti bá ju kùrìsíyù sínú àga yìí tá a ju sínú aláràṣí ọlọ́run wọ́n ní nígbà tá a ju òka sínú agidi gbó náà ni arrahman ala al ọlọ́run ọba aláwọ̀ wà lókè alárasí ọlọ́run ju alárasí lọ nídìí bẹ́ẹ̀ ọba tó ní gbogbo ayé táwọn kan wá láwọn padà àwọn kan láwọn ràn ọ́ lọ́wọ́ mọ́ èrè wá ń bọ̀ wọ́n ní tọ́ọ̀bá yìí tó ń san padà àwọn oníràn lọ́wọ́ mọ́ gbogbo tó ń wí yẹn <laughs> wọ́n máa fún wọn pé àsìlíyàlá àwọn ẹbí ní àwọn pa àwọn èèyàn tí ó rò pé wọ́n ṣe ó lóore ọ̀pọ̀dà rí pé gbogbo wọn pátápátá aburú náà fẹ́ ṣe fún ọ oríra rẹ níwọ̀n nìkan wọ́n ní kọ́ ọmọ ní asibi allah osama tẹnuma asibuna allahu wa ni'mal wakil asibuna allahu wa ni'mal wakil ọlọ́wọ́n ọba tó wa ó sì tún lẹ́ni tá a fẹ́ yìí tì òun náà ní túmọ̀ rẹ̀ gbogbo yìí tá à ń wí tá a fi ń kọrin káàkiri tá a tún wà nǹkan mi káàkiri yẹn àá kàn ń warọ́ ẹnu ọ̀tọ̀ ni tá à ń ṣe ọ̀tọ̀ ni tá à ń wí asibi allah ọlọ́run nìkan tó mi ó sì tó lóòótọ́ kágbà pé bó ṣe wí náà bẹ́ẹ̀ náà lórí kọ̀rọ̀ rẹ̀ àmọ́ kọ̀rọ̀ yàtọ̀ sí gbangba lẹ́mi lọ́rọ́ fi ń dàrú ọlọ́run ìparọ́ ànábì ìparọ́ ọlọ́run bá ní àsìkò lọ́wà ọlọ́run bá ní èmi nìkan ti tó wà nábì wọ́n máa ní sábà akamina lè mọ́mí nín èmi nìkan ti tó gbogbo àwọn olùwàgbọ́ òdodo tí wọ́n bá ti ní ni wọ́n ti ní gbogbo kan kí ló wá dé tọrọ wa ń dàrú lé check imani wa kọ́lọ́mọ́sàsà lókun imani ìdá nùsùlù mọ̀sọ́ if nígbà tá àdánwò bá dé àdánwò àdánwò kò sẹ́ni tí ò ní kàn ọlọ́run ti lérí fún wa ó ní wàhálà nábùlù wà nàkùn ọlọ́run ní gbogbo yín pátá ní ìdánwò gbogbo yín pátápátá ní ìdánwò ìgbà tí wọ́n wá parí oníwà bá ṣe sọ́ọ̀bìrì ọlọ́run tó bá wá ṣe sùúrù fún mi kí wọ́n máa dunnú kalẹ̀ àwọn onísùúrù tí bá dán wọn wò àwọn tó bá ṣe sùúrù kan máa dunnú kalẹ̀ yín dùn wọn nú ìtumọ̀ ni pé àárín gbàtọ́lọ̀ wọn bá ń dá wa wò kó tó dàsìkò tí ó fún alábàáyọ yẹn náà ni kálukú máa ń kẹ́mi kù lára ọlọ́run ìgbé ọlọ́run lè ṣe léyìí tí ń bẹ ńlẹ̀ eléyìí ga o àfa <laughs> àfa ọdún kè lórí léyìí ọmọ yẹ ọdún tá nàbí Ayúbà fi sàárẹ̀ ọdún méjìdínlógún kò sì kẹ́mi kù lọ́dọ̀ ọlọ́run ọdún méjìdínlógún ìwọ lè lóṣù méjìdínlógún lónìí tó fi gbàbọ̀mí lọ ànábì Yusuf wọ́n wẹ̀wọ̀n ó padà jáde lẹ́wọ̀n ni ọ̀pọ̀lọpọ̀ jáde ó lè dọba mo ṣe kú lẹ́yìn ọba yìí ó lè jọba ni lẹ́yìn àdánwò ìdùnnú ló kù bọ́lọ́hùn ní dání kankan o kò sóńdọ̀ níta bẹ́ẹ̀ lọ ní pé gbogbo àdáhùn tó bẹ fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́mọṣà bá wa ká kú ọ fastaghfirullaha innahu huwal ghafurur rahim. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sahabihi wa man wala an la ilaha illallah wa adahu la sharika lah. وأشهد أن محمدا عبده ورسوله عباد الله قال الله تعالى كل كلا يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون adúpẹ́ fún ọlọ́run ọba wa ike ọlọ́run ọlọ́run ọlọ́run kó bá nábì wa Muhammad àtàwọn aráàlú àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yín sọ fún wa yí pé ìrìn ànábì sọ fún àwọn aráyé yí pé la yusibana nǹkan kan ò ní bá wa nínú àdánwò illa ma kataba Allahu lana àfi tọ́lọ́ bá ti kọ pé yóò ṣẹlẹ̀ sí wa ó wà maulana òun náà lọ bá wa ó dá wa tán ó jẹ gàba lérí wa ọ̀sẹ́ni kankan tó lè ṣe kankan níwájú ọlọ́run wàhálà ńlá wàá sọ fún ọ yìí pé ọlọ́run ọba àlá falyatawakkalil mu'minun gbogbo àwọn olùgbàgbọ́ òdodo kán tètè lọ lè gbára lé kán tètè lọ lè gbára lé torí bá dáhùn bá dé àṣírí gbàgbọ́ tù ú bá dáhùn bá dé àṣírí gbàgbọ́ tù ú báwo ṣe ní Allahu Akbar Allahu Akbar tá à ń ṣe é sìn ọlọ́run tóbi ju gbogbo ohun tó tóbi lọ òun náà ní Allahu Akbar ọlọ́run ló tóbi jù lọ nítumọ̀ Allahu Akbar ṣe ìdí à ń sọ jáde lẹ́nu yẹn àti ṣe wa ṣe bákan náà ni abatúndì nǹkan mi lẹ́yìn Allah ìbádọ́lá ẹ̀yìn orísun ọlọ́run samaratu التوكل على الله àwọn oore téèyàn máa ń rí téèyàn bá gbára lé الله alákọ̀ọ́kọ́ mahabbatullah ọlọ́run fìyàn sínú àwọn ọ̀rẹ́ ẹ̀ ọ̀dọ̀rẹ́ ọlọ́run tó bá ti gbára lọ́lọ́run ọba tó gbára lé nǹkan mi ọwà wà nínú àwọn ahibbahu rahman àwọn ọ̀rẹ́ ọlọ́run ọlọ́run bá ní inna allaha yuhibbul mutawakkilin ọlọ́run bá ní èmi ọlọ́run mo nífẹ̀ẹ́ gbogbo àwọn tí wọ́n bá gbára lé mi ọlọ́mọṣà sọ wá lọ́rẹ̀ rẹ̀ sọgbọ́n tọ́lọ́ sọ báyìí ọfẹ́ dọ̀rẹ́ ọlọ́ tọ́ tẹ̀wọ́ báyìí tí ó sì lóhun ti gbọ́ <laughs> Allahu Akbar nílé ayé ń bí náà bí ọ̀rẹ́ yẹn bá ní kankan láwọn kan táwọn wá káàkiri ọ̀rẹ́ rẹ fẹ́ àwọn kan táwọn yẹn wá ká ọ̀rẹ́ rẹ ní lọ́dọ̀ tọ́pọ̀ àwọn yẹn wá bá ọ ah, ọ̀rẹ́ rẹ ní nǹkan báyìí kí ló sọ fún wọn pé ẹja lọ ọ̀rẹ́ mi ni yóò fún mi ẹ̀ sì ti lọ ọ̀rẹ́ mo fẹ́ nǹkan báyìí yóò ní wo sàyí tó bá wù ọ́ mẹ́ wàlíláhi masalu àlà ẹni bá ti di ọ̀rẹ́ ọlọ́run ọba orí ayé ìyàsórí ọ̀run ó ti di tiẹ̀ yọkàn máa tẹ́wọ́ ni kí ọlọ́run fún mi ọlọ́run sì ni mo ti fún ọlọ́run lóhun òun nífẹ̀ẹ́ gbogbo àwọn tí wọ́n gbára lé òun wọ́n sàfà wà náà sínú ọlọ́run ẹni bá gbọ́n tá à ń sọ yíyé gbogbo tó bá ní láfikọ́ pátápátá àtàgbékọ́ àtàrímọ́lẹ̀ àti tí osùnmọ́ra àti tó sọmọ́ mọ́tò àtẹ̀yí tí osùnmọ́ sọ́ọ̀bù Allahu akbar tó bá gbọ́n tí ń sọ yíyé onínà lọ́jà gbogbo ẹ̀kú yóò wá kú ọlọ́run nìkan ọ wà sọ fọlọ́n pé ọlọ́run ìwọ nìkan mọ́ gbára lé ìfẹ́ nǹkan báyìí sọ yìí ti ń ṣe fún ọ yẹn tó rẹ̀ pò ń dìmú yẹ kì í ṣe nǹkan òun ní ṣe o ọlọ́run ní ṣe o ọlọ́run ní kò sẹ́ni kankan tí ma ṣínà má yaftahi Allahu linnasi min rahma fala mumsika lah ọlọ́run ọba ní ẹni tó wọn bá ṣínà fún kò sẹ́ni tí ó tì wa ma yumsik fala mursila lahu min ba'dihi ẹni tó wọn bá sì tì nà má kò sẹ́ni tí ó ṣì fún ààyè yóò dá àmọ̀pọ̀ ọlọ́run ní ṣe nǹkan ọlọ́run kàn ń sàánú ẹni kì ṣe tó fi kọ́ yẹn ní ṣe

wọ́n yà hazulukum wa manzalẹ́dì yẹn surukun mi bá dihi wa alàlá falẹ̀yàtà wa kàlí mu'minun. ọlọ́run wọn ni sọ́lọ́ bá ti ràn yín lọ́wọ́ ipa ọ̀tá ò ní ka yín mọ́ ipa ọ̀tá ò ní ka yín mọ́ bọ́lọ̀ bá ti ràn yín lọ́wọ́ bọ́lọ̀ bá wá yọwọ́ kó náà rọ yín ọlọ́run bá ní ni ó ràn yín lọ́wọ́ lẹ́yìn ọlọ́run wa alàlá ẹ tètè padà àlá yẹn falẹ̀yàtà wa kàlí mu'minun ní tọgbọ́tọ̀ là ń sọ ni lẹ́sìn kìí ṣe gbọ́kúgbọ́tọ̀ ń gbọ́ wáàsí gbọ́kúgbọ́tọ̀ máa ń gbọ́ káàkiri yẹn òun kọ́ lẹ́sìn nítorí wà ní ni wọ́n ń pè ní kíni ni wọ́n ń pè lẹ́sìn. lẹ́yìn náà ọlọ́wọ́ máa sọ lọ́wọ́ èṣù àtàwọn ọmọ èèyàn tí wọ́n máa ń bẹ̀ sùúrù sẹ́sì yàn ọlọ́ọ̀ni ẹ̀ máa wá sọ̀rọ̀ mí náà di jinnati níbi aburú àlìjànú wọn náà àtàbúrú ọmọ èèyàn àwọn méjèèjì ni wọ́n máa ń pa ọwọ́ pọ̀ lérí yàn ọlọ́wọ́ bá ní innahu laysa lahu sultan èṣù kò ní ní agbára ala alladhina amanu lérí àwọn tí wọ́n gbọ́ lọ́ngbọ́ wa ala rabbihim yatawakkalun àtàwọn tí wọ́n gbára lé ọlọ́run ẹ̀yọ́ màá yá mi àlìjánà tá a wá ń lọ yìí àlìjánà tá a ń lọ kò sẹ́ni kankan tí ọ̀fẹ́ wà àlìjánà gbogbo kìràkìtà wa ń lé ayé ń bí èyí tó dáa jù tá à ń bẹ lọ́wọ́ bá fún jù lọ òun náà ni kọ́mọ́sà já lọ lè sinmi lálìjẹ́nà ilé ayé ilé ayé ilé wàhálà ni ọ̀run gangan ni ìgbádùn wà gbogbo ìgbádùn tí ìbá ń gbá ilé ayé kò ti gbà kankan ìgbádùn ilé ayé nǹkan wá ti gba tíntín báyìí àdánwò tún dé rẹpẹtẹ yóò tún tutù díẹ̀ yóò tún gbóná lọ yóò tò díẹ̀ yóò tún dàrú lọ <laughs> ìdánkù ilé ayé nìyẹn inú ló dùn díẹ̀ inú ló tún bàjẹ́ lọ ìsinmi àti gbádùn àti dùnnú. inú àlìjáná lọ́wọ́ ọlọ́mọ sí ilé wa ẹnìkan kan wa ànábìjọ kan ọlọ́mọ ọba aláà ń sọ̀rọ̀ fún ànábì rí ń gbà wọn mú lọ sí sọ́mà ànábì wá rí àwọn ọlọ́mọ wá ṣó ìjọ àlìkìyàmà bí ṣe rí àwọn ìjọ kan wọ́n dìde lẹ̀ wọ́n lọ bìbà ah, á anabi ní àwọn ìjọ mi lélẹ̀ ọlọ́mọ ọba ní wòye tí ìjọ rẹ ìjọ Musa ni nígbà wọ́n yá àwọn ìjọ kan tó wá dìde bíi àwọn náà tó ń bọ̀ ọlọ́run ní azihi ummatuka sọ̀rọ̀ àwọn ìjọ yìí tí wọ́n ń bọ̀ yìí àwọn ìjọ rẹ̀ gangan ni wọ́n sì ń bọ̀ wa ma'ahum sab'una alifa seventy thousand bẹ nínú àwọn ìjọ rẹ̀ yìí yadkhuluna al-jannata bighayri hisabin wala azab wọ́n wà àlìjánà sòsè wọn ò ní ṣèṣirò sẹ́ wọn ò sì ní tọ́yàwó àní wọn sẹ́ tí wọ́n wò àwọn máa máa láti máa wá sínú fọwọ́ fi ṣàtẹ́rọ́ díyà a ní wọn sẹ́ wọn wà ní sèpáàbù wọn lẹ́yìn náà wọn ò ní tọ́ náwó àwọn kan máa gbọ́ kí wọ́n ní náwó àní wọn ò ní tọ́wò ọlọ́mọsàfà fi wá sínú wọn wọn ò ní ṣèṣirò wọn ò sì ní jìyà àlìjánná sòsẹ́ ni wọ́n wá bí anabi pé àwọn àwọn ni àwọn seventy thousand yẹn anabi ni wọ́n mú lẹ́sìn náà láàyè ṣẹ̀rẹ̀ kù òun náà làwọn yẹn tọ́jẹ́ pé wọ́n yẹ bẹ́ẹ̀ yẹn rúkìá ìgbà ẹ̀dá kan ẹ̀ṣẹ̀ rúkìá fún mi wọ́n ẹ bẹ́yàn òun náà ó ti gbára lọ́lọ́n débi pé nítorí fẹ́ káfá àrùkẹ́ ọba òun bọ́lọ̀ ń sọ yẹn <laughs> òun náà bọ́lọ̀ ń sọ. láti rúkìá fún yàn ká lè béèrè rúkìá kìí sàn aráàmù ànábì sọ pé kan sọ rúkìá fáwọn kan àbí àbáwọn tá a wí láyé sítẹ̀rì kù ẹ̀dá kìí sọ rúkìá fún mi òun ẹ rẹ̀ láyé tìlúbù náà rúkìá torí àwọn náà ti gbára lọ́lọ́run débi pé ìgbára lọ́lọ́run ọba yẹn ti dá wọn lójú pé Allah káwọn bẹ̀ kó sì dá wọn fáwọn wàlá yàtàwù wọn fi iná àwọn alárúbáwá tí e, e, egbò ọba sàn bọ̀rọ̀ wọn wá kiri bọ́nú ná tọba pọ́n wọn wá lẹ̀ mójú egbò yẹn yọ wá kétò yọ àdébìlà àwọn eléyìí àwọn èsèrú ẹ ọwọ́ náà ni ó gbélé a'udhu bi izzatillahi wa qudratihi min sharri ma ajidu wa uhadiru àdúrà lòun ó ṣe pẹ̀lú ọlọ́run dẹ̀ mú ìrora yẹn ọlọ́run sì mú lọ nírọ̀rùn láì ṣe pé ṣẹ̀ṣẹ̀ ń gbé irin gbóná lẹ ojú egbò àwọn táwọn èyí ṣerú ẹ̀ wàláyà tata yarun àwọn èyí fi ìdarí ẹyẹ ká máa fi darí aburú àbórí tí ó ṣẹlẹ̀ ẹyẹ yìí lápọ̀ tún ọ̀nà ibi tá à ń lọ da wọn èsì wọ́nra wọ́nra yẹn ẹyẹ islamosi ibi tá à lò ní da ọfẹsẹ kọ padà sílé ọlọ́wọ́n bá láwọn àwọn yẹn ò nílùú rí burúkú yẹn ẹsẹ̀ ọ̀tún ó níbi táwọn lọ da ó sì wá lọ sùn kọ padà sílé ó níbi tóun lò ní da mọ́ ẹyẹ ké wájú ilé ọlẹ́nìkan kù àwọn táwí láyà tàtà yàrá àwọn ò nílùú rí burúkú yẹn wọ́n láǹtakùn ọ̀tàwùdí ó bẹ̀rẹ̀ sí banújẹ́ ó ní ayé òun ti bàjẹ́ lọ́dún yẹn àwọn burúkú yẹn torí pé ọlọ́wọ́n bá wò fi ọlọ́run ní ibi tá a wá ń lọ gan ni pé wàhálà rabbihim yatawakkalun ọlọ́run bá ní pápá ń bá rí ni pé àwọn tá a wúyàn àwọn seventy thousand yẹn wọn gbára lé nǹkan kan mí ní kọ́rọ̀ wọn lẹ́yìn ọlọ́run ọlọ́run bá yọ wà fún wọn sálì janna bi ghairi hisabin wala adab wọn ní tọ́náwó wọn ò sì ní ṣèṣe lóṣẹ kí ló dé tó fi ṣèyí wáyé tó fi ṣèyí kò sí inú ọ̀rọ̀ tiwọn látara pé wọ́n dọ̀rẹ́ ọlọ́ ọlọ́mọ sàwọn náà lọ́rẹ́ rẹ̀ ọlọ́mọ ìjáde mi ní àhìbáhìkì اللهم اجعلنا من أحبائك اللهم اجعلنا من المتوكلين حق توكل يسر أمورنا اكدي ديوننا اسم مرضانا ومرضى المسلمين ورى موتانا وموتى المسلمين اللهم وفقنا في أمورنا اللهم اقضي ديوننا فتح علينا أبواب الأرزاق اللهم نتوكل عليك حق توكل اللهم اجعلنا من المتوكلين ويسر به أمورنا واكد به ديوننا وارحم به أمواتنا اللهم رب أبناءنا وبناتنا وشبابنا وشباتنا اللهم احفظنا من كل سهو ومكروه أنت على ذلك قدير وبالإجابة الجدير سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفر وأتوب إليه فاستغفر الله إنه هو الغفور الرحيم